الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو لمؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته a fi ẹyin fún Allah ọba tí ẹyìn tọ́ sí ọba alágbára atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa anabi wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀. alẹ́ òní ni alẹ́ ọjọ́ jimá mọ́júmọ́ jimá alẹ́ ọjọ́ júmọ́à mọ́júmọ́ ọjọ́ júmọ́à déètì òní ni. Ni twenty nine ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án oṣù Ramadan ọdún fourteen forty one. ibi tí a bá ètò dé mo kí yín káàbọ̀ sórí ètò wa. Talim TV agbani ọ̀rọ̀ wa alukur'an alápọ̀nlé àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá alálàyé ṣókí àyà tí a kà kẹ́yìn ní ìjarùn-ún ni. aya one oh eight one oh eight ní alẹ́ aya one oh nine nínú súra àlìbákọ́rà súra tòlìbákọ́rà aya one oh nine. أعوذ بالله من الشيطان الرجيم ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فعفوا وأصفهوا fa'fu wasfahu hatta ya'tiya Allahu bi amri inna Allah ala kulli shay'in qadir. Allah subhanahu wa ta'ala ó ń sọ̀rọ̀ nínú súra Al-Baqarah àyà 109. ودى كثير من أهل الكتاب ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí a fún ní tírà wọ́n fẹ́ láòyẹ̀rùdúnakùn mìbáàdì ìmáàníkùn kò fààrọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí a fún ní tírà fẹ́ láti dá yín padà sípò kèfèrí. Si حسدا من عند أنفسهم من بعد إيمانكم لين تي اتني إغبو دودو ودى كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí a fún ní tírà àwọn alùlẹ̀kìtáàb wọ́n fẹ́ láti dá yín padà sípò kèfèrí lẹ́yìn tí ẹ ti ní ìgbàgbọ́ òdodo hasadan menindi ahun fusehim ní ti kèéta láti inú ẹ̀mí wọn min بعد ما tabayyana lahumul haqqu أتي lẹ́yìn tí òdodo ìsìláàmù ti fojú hàn sí wọn lẹ́yìn tí òdodo ìsìláàmù ti fojú hàn sí wọn fa'afu wasfahu nítorí náà ẹ foríjì wọ́n kí ẹ ṣàmójúkúrò fún wọn nípa ìnira tí wọ́n fi ń kàn yín hátà yàtíyà Allahu bi amri títí Allahu yóò fi mú àṣẹ rẹ̀ wá láti jà wọ́n lógun. Inna Allaha ala kulli shay'in qadir. Dájúdájú, Allahu ni alágbára lórí gbogbo nǹkan. wádà kẹfìrún min ahlil kìtàbì láwùyẹ̀rù dùnàkùn min báàdì ìmánìkùn kò fàárọ̀. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí a fún ní tírà wọ́n fẹ́ láti dá yín padà sípò kèfèrí lẹ́yìn tí ẹ ti ní ìgbàgbọ́ òdodo hasadan min indi anfusihim ní ti kèéta láti inú ẹ̀mí wọn. min ba'di ma tabayyana lahumul haqqo àti lẹ́yìn tí òdodo ìsìláàmù ti fojú hàn sí wọn. fàáfù wàsfáhù nítorí náà ẹ foríjì wọn kí ẹ ṣàmójúkúrò fún wọn nípa ìnira tí wọ́n ń fi kàn yín àtàyà tí Allahu bi amri títí Allahu yóò fi mú àṣẹ rẹ̀ wá láti jà wọ́n lógun inna Allaha ala kulli shay'in qadir dájúdájú Allah ni alágbára lórí gbogbo nǹkan. Aya yìí ó ń sọ fún wa nípa ìṣesí àwọn Yehudi àti nàṣọ́ra pé gbogbo ọ̀nà ni wọ́n ń wá káwa náà ká dàbí wọn gbogbo ọ̀nà ni àwọn yẹ̀húdí àti nàṣọ́ra ń wá pé káwa náà ká di bíi tiwọn àwọn ti wọ ipò keferi, wọ́n tó wáá fẹ́ sọ àwa mùsùlùmí náà di keferi bíi tiwọn. hasadan menaindi anfusihim ní ti kèéta ni o láti inú ẹ̀mí wọn. oore tí ń bẹ lọ́wọ́ mùsùlùmí oore ọ̀run wọ́n fẹ́ gbà á mọ́ lọ́wọ́ wọ́n fẹ́ jẹ́ kó bàjẹ́ mọ́ lọ́wọ́ kóun náà lè wọná báwọn ṣe fẹ́ wọná. tòun ti bó ṣe já sí wípé mìmbáàdì mà tabayyana lahumul haq òdodo ìsìláàmù sì ti fojú hàn sí wọn o ànábì wọn ànábì Musa mùsùlùmí ni ànábì wọn ànábì Ìsá mùsùlùmí ni òun náà àmọ́ àwọn ìjọ wọn yìí wọ́n yí ẹ̀sìn padà sí ìfẹ́ inú wọn wọ́n wá ń fẹ́ káwa mùsùlùmí náà ká dàbí tiwọn. ẹ sì rí àwọn nàṣọ́ra ní nàìjíríà ẹ rí wípé gbogbo ọ̀nà ni wọ́n fi ń fẹ́ káwa mùsùlùmí ká dàbí tiwọn. wọ́n ti wá ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí aláìmọ̀kan. nípasẹ̀ bẹ́ẹ̀ a ti wá rí àwọn mùsùlùmí kan táwọn náà ń tọ orí pa wọn. bí àpẹẹrẹ a ti rí àwọn mùsùlùmí tí wọ́n wo àwọn nàṣọ́ra kọ́ṣe níbi orin kíkọ àti jójíjó àti lùlílù àwọn mùsùlùmí kan náà ti di ẹni tó ń kọrin tà wọ́n ti di ẹni tó ń lùlù tà wọ́n ti di ẹni tó ń jó tó sì já sí wípé àwọn mùsùlùmí mọ̀ wípé ohun tí ń jẹ́ ijó orin ìlú kì í sáré ẹ̀sìn wa. nígbà tí wọn ò tí ì bírú wa yìí ohun tá a bá nígbà tá a délé ayé pẹ̀lú àwọn mùsùlùmí àwọn bàbá wa òun ni pé tí onílù bá fẹ́ kọjá níwájú mọ́sálásí kan tó bá ti rí i pé mọ́sálásí lòun fẹ́ kàn yìí yóò pa ìlú rẹ̀ yóò sì dá agbádá ọrùn rẹ̀ bo ìlú lójú kí wọ́n má bàa mọ̀ pé ìlú ni òun ń lù títí tí ó fi kọjá mọ́sálásí ohun táwa bá nìyẹn. mọ́sálásí tí wọ́n ń pàlù fún tí wọ́n ń pa ìlú fún lánàá àwọn mùsùlùmí kan ti wá kọ́ sí àwọn nàṣọ́ra. torí pé àwọn nàṣọ́ra ijó ilu orin atewo lesin wọn. àwọn mùsùlùmí kan náà ti wá di àfọ́ onílù wọ́n ti di àfọ́ oníjó. wọ́n bẹ̀rẹ̀ lórí jíjíwéré wọ́n láwọn ń jíwéré ní sáárì nígbà tó yá ó di orin ẹyòǹbó ànábì ẹjọ́jú ànábì yìí bẹ́ẹ̀ ni pé ànábì ní ijó kan tó mú wá fún wa. ẹ wàá máa rí àwọn mùsùlùmí lónìí àwọn mùsùlùmí kan àwọn náà wá di musician wọ́n ma ń pera wọn ní islamic musicians kí ni islamic musicians àyà wo ló gbé wá wo ló gbé wá láti ọ̀dọ̀ àwọn nàṣọ́ra wọ́n ń fẹ́ kí àwa náà ká dàbí tiwọn. àwọn mùsùlùmí tọrọ òye láàrin wa làwọn náà bá ń kó obìnrin jọ wọn ń kó ọmọdé jọ wọn bá di yunbáǹsì àǹjáìnà yunbáǹsì àǹjáìnà lọ́ bá di yunbáǹsì àǹfẹ̀yìnjẹlẹ̀. ó di pé àwọn mùsùlùmí àtàwọn nàṣọ́ra wọ́n wá ń ta kàǹgbọ̀n níbi ijó orin àti lù. àdánwò kan nìyẹn àwọn sọ̀rọ̀ fẹ́ kẹ́ ẹ̀ dàbí tiwọn èyí náà sì ń dàbí tiwọn lọ. àpèjúwe kan nìyẹn kódà ti rí àwọn mùsùlùmí kan lónìí tí wọ́n ń kọ hip hop gẹ́gẹ́ bí aṣèrè àwọn sọ̀rọ̀ àwọn ti gbáwájú tiwọn ọ̀rẹ́dì kò sí nǹkan táwọn ikọ̀ lórin. àdánwò lélẹ̀ jẹ́ o àdánwò míì tún rèé àwọn nàṣọ́ra lẹ̀mí máa ń gbé níjọ́hun àwọn nàṣọ́ra àwọn ni ẹ máa lọ nínú ẹ̀mí lónìí a ti wá rí àwọn mùsùlùmí kan tí ẹ̀sìn wọn ò yé tẹ́mi ń gbé àwọn náà. táwọn náà ń lọ nínú ẹ̀mí nígbà tí wọ́n bá pe ìpèkúpè tí wọ́n bá pe ókọ àlìjọ̀nù tí wọ́n fa sọ̀làtúlì fàátì tí wọ́n fa tùǹjì náà ẹnìkan ó kàn nálẹ̀ ní wọ̀n ní ọmọ tàṣẹ wọ̀n. wọ́n bá sọ pé mi gbé ẹ dákun níbo lẹ̀mí gbígbé wà nínú ìsìlámù níbo ni ẹ̀mí gbígbé wà nínú Islam kò sí àdánwò ni látọ̀dọ̀ wọn Nàsárá sí àwa mùsùlùmí. Allah ti sọ síwájú wípé wádà kẹfìrún min ahlil kìtàbì law yarudunakum min ba'di imanikum kuffara ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tá a fún ní tírà àwọn yẹ̀wúdí àti nàṣọ́ra wọ́n fẹ́ láti dá yín padà sípò kèfèrí lẹ́yìn tí ẹ ti nígbàgbọ́ òdodo. àwọn mùsùlùmí wá dẹni tí ń kólù sínú mọ́sálásí mọ́sálásí tí wọ́n ń pàlù fún lánàá wọ́n máa ń kólù síbẹ̀ lónìí. so táwọn eléégún náà bá ti wá ń lọ ní ìsìn wọ́n ń lùlù wọn lọ nìyẹn tí àwọn olù náà bá ti ń lùlù wọn lọ nísìn wọ́n ń lù lọ nìyẹn wọ́n á ní ṣe bí ìlú náà bẹnu mọ́ṣáláṣí yín. tèbá ààrẹ yìí náà tẹ́lẹ̀ sọ pé ẹ jíjú ànábì sallallahu alayhi wa sallam àbẹ́yìn náà ìjójó ànábì ẹ̀yin jó kan làwọn náà ń jó yìí. gbogbo ẹ̀yin tí nàṣọ́ra ti kó bá ẹ lọ o. ká lùlù ká jó ká kọrin kò sínú ẹ̀sìn tiwa o. kò sí ànábì ọlọ́run kan tó wálé ayé wá lùlù kò sí ànábì ọlọ́run kan tó wálé ayé wá kọrin kò sí ànábì ọlọ́run kan tó wáyé tó wá jó ohun tí ń bẹ ńlẹ̀ ó ju ọ̀rọ̀ ijó lọ. mẹ́nìkan ọba tiẹ̀ máa jó ó dìgbà tó bá di lọ́rùn ifá tó ọ̀tá àbá tiẹ̀ jó torí ẹni tí inú ẹ̀ bá dùn ní máa jó èmi ò mọ ohun tí ń. yá wa lára tá a fi ń jó torí pé ọ̀rọ̀ wa nílé ayé ó dà gẹ́gẹ́ bí ẹni tí ẹjọ́ ẹ̀ wà ní kóòtù tí wọ́n fi ẹ̀sùn kàn kò tí ì mọ̀ bóyá ẹ̀wọ̀n lòun ó lọ tàbí òun bọ̀ wálé. nítorí náà gbogbo ọ̀nà tí àwọn nàṣọ́ra gbà kó bá ẹ̀yin mùsùlùmí kan ẹ lọ ronúpìwàdà torí pé ohun tí wọ́n ń fẹ́ ni pé kí wọ́n sọ yín di kèfèrí bíi tiwọn o ohun tí wọ́n ń fẹ́ ni pé kí wọ́n sọ yín di kèfèrí bíi tiwọn lẹ́yìn tẹ́ ẹ ti nígbàgbọ́ òdodo. ìfẹ́kúfẹ́ táwọn nàṣọ́ra ń fẹ́ yìí àtàwọn yẹ̀wúdí yìí ìfẹ́kúfẹ́ tí wọ́n ń fẹ́ yìí láti ojú ayé ànẹ́bíwa Muhammad ló ti bẹ̀rẹ̀. Allah wá pànẹ́bì láṣẹ pé ìwọ sáà máa wò wọ́n níran tẹ́ḿbà ti ń fi ìnira kàn yín tẹ́ḿbà ti ń fi ìnira kàn yín ẹ sáà wò wọ́n ràn títí. Allah fi mú àṣẹ wá látọ̀dọ̀ rẹ̀ pé ẹ jà wọ́n lógun ó tó gẹ́. Aya one ten. Wa aqimu salata wa atu zaka wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allah. inna allaha bima ta'maluna basir wa aqimu sọlá ẹkírun wa atu zaka ẹyọ zaka wa ma tuqaddimu ohunkóhun tí ẹ bá sì tì síwájú fún ẹ̀mí ara yín ní rere tajiduhu inda Allah ẹ máa bá a lọ́dọ̀ Allah o. ohunkóhun tí ẹ bá tì síwájú fún ẹ̀mí ara yín ní rere ẹ máa bá a lọ́dọ̀ Allah inna Allaha bima ta'maluna basir. dájúdájú Allah ní olùríran nípa ohun tí ẹ̀ ń ṣe níṣẹ́. wà á kí mo sọ̀la ẹ kírun wà á tu zaka ẹ yọ zaka. wàmá tukọ́dìmù li àǹfùsìkún mi ní khairin. ohunkóhun tí ẹ bá sì tì síwájú fún ẹ̀mí ara yín ní rere tajiduhu inda Allah ẹ máa bá a lọ́dọ̀ Allah inna Allaha bima ta'maluna basir. dájúdájú Allah ni olùríran nípa ohun tí ẹ̀ ń ṣe níṣẹ́ one one one. وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين وقالوا wọ́n wí pé láwọn yẹn dínkù làlìjà nà ẹnìkan kò ní wọ inú ọgbà ìdẹ̀ra ìlà máa ń ka nàhúdà àwọn nàṣọ́rọ́ àfi ẹni tí ó bá jẹ́ yẹ̀húdí tàbí nàṣọ́rọ́. tìlíkà àmání yuhum ìyẹn ni ohun tí wọ́n ń fẹ́. kúl sọ pé ha tubụru ha nakwum ikpụtum so diki emuerioroyiwa piebaje olododo wakpoolu nwawikpe layedewulalijana enika kponiwo inuọgbidea ilamanwu kanahuda àwọn soro àfi ẹni tí ó bá jẹ́ yẹ̀húdí tàbí nàṣọ́rọ́ tìlíkà àmàní yòhùn ìyẹn ni ohun tí wọ́n ń fẹ́ kúl sọ pé ha nà hánàkùn nǹkún tó ń sọ dípì ẹ mú ẹ̀rí ọ̀rọ̀ yín wá tí ẹ bá jẹ́ olódodo. ìyẹn ni pé àwọn àti wọ́n ń fi ẹnu ara wọn sọ pé àwọn làwọn wọ inú ọgbà ìdẹ̀ra. Allah wá sọ pé wọ́n fẹ́ bẹ́ẹ̀ ni o ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o tìlíkà àmọ́ ní yuhum wọ́n fẹ́ bẹ́ẹ̀ ohun tí wọ́n ń fẹ́ nìyẹn àmọ́rọ̀ ò rí bẹ́ẹ̀ ìdítọ́rọ̀ ò fi rí bẹ́ẹ̀ ni pé ọlọ́run wá sọ pé àátú ìwà ànábì sọ fún wọn pé àátú burhanakum nkuntum sọ̀dìkì ẹ mú ẹ̀rí yín wá pé yẹ̀wúdí àti nàṣọ́ra ni ó wọnú ọgbà ìdẹ̀ra bí ẹ bá jẹ́ olódodo ẹ mẹ́rìí wá. Aya one twelve. Bala man aslama wajihahu lillah wa huwa falahu ajiruhu inda rabbih wàlá khawfun alayhim wàlá hum yahzanun bàlà bẹ́ẹ̀ kọ́ wọn kò ní wọ inú ọgbà àdẹ̀ra àwọn yẹ̀wúdí àti nàṣọ́ra wọn kò ní wọ inú ọgbà àdẹ̀ra àfi mani aslama wajhahu lillah mani aslama wajihahu lillah àfi ẹni tó bá ju ara rẹ̀ sílẹ̀ sínú ìsìláàmù fún Allah ẹni tí ó bá ju ara rẹ̀ sílẹ̀ sínú ìsìláàmù fún Allah wà ó wà mú ìsìnú tí ó sì jẹ́ olùṣe tí ó sì jẹ́ olùṣe rere. ó ní ọ̀wọ́ àlìjánná fàlàhù àjìrùhù inda rabbihi. nítorí náà ẹ̀san rere ń bẹ fún un lọ́dọ̀ olúwa rẹ̀ wàlá khawfun yìí, kò ní sí ìbẹ̀rù fún wọn wàlá hum yahzanun wọn kò sì ní banújẹ́. Bala. bẹ́ẹ̀ kọ́ ohun tí àwọn yẹ̀húdí àti nàṣọ́ra sọ bẹ́ẹ̀ kọ́ wọn kò ní wọ inú ọgbà ìdẹ̀ra wọn kò ní wọ inú ọgbà ìdẹ̀ra ẹni tó máa wọnú ọgbà ìdẹ̀ra ní mani aslama wajiahu lillah ẹni tí ó bá ju ara rẹ̀ sílẹ̀ sínú Ìsìlámù. wà ó wà muhsinun tí ó sì jẹ́ olùṣe falahu fàlàhù ajíruhù inda rabbi. nítorí náà esanrere rere rẹ̀ ń bẹ fún un ní ọ̀dọ̀ Allah lọ́dọ̀ olúwa rẹ̀ wala khawfun alayhim kò ní sí ìbẹ̀rù fún wọn wala hum yahzanun wọn kò sì ní banújẹ́. aya one thirteen. وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم kàdálíkà kọ́ọ́lá lẹ́dínà láyà àlàmúnà mísìlá kọ́ọ̀lìyìm fàlọ́hù yá hákùmù báyìnà hum yawmal qiyama fíìmà kánú fíhì yaktalifun. وقالت اليهود ليست النصارى على شيء àwọn yẹ̀wúdí wípé àwọn nàṣọ́ra kò rí nǹkan kan ṣe nínú ẹ̀sìn wàkọ́ láti nàṣọ́rọ́ láìsàtìlì yẹ̀húdú aláṣẹ ìhìn àwọn nàṣọ́rọ́ náà wí pé àwọn yẹ̀húdí kò rí nǹkan kan ṣe nínú ẹ̀sìn wàhùm yẹtìlú wọ́n sì ń ké tírà kàdáàlì yìí. báyẹn náà ni àwọn tí kò ní mà ṣe sọ irú ọ̀rọ̀ irú ọ̀rọ̀ wọn yìí. Fallahu yahkumu bainahum yawmal qiyamah fima kanu fihi yaktalifun. Nítorí náà, Allah á dájọ́ láàrin wọn ní ọjọ́ àjínde. Nítorí náà, Allah á láàrin wọn ní ọjọ́ nípa ohun tí wọ́n ń yapa ẹnu lórí rẹ̀.